وعلى كل من سلك مسلكه إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون <clears throat> يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأحفام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم <clears throat> ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة فهي في النار عباد الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba tí ó fún wa láǹfààní láti tún pàdé ní ọjọ́ tòní kì í ṣe gbogbo ọlọ́run ṣàpàdé wa náà ni ó máa ń bọ́ sí bá a ṣe rò èèyàn máa tàtà pínsẹ̀ ìjọ míì tí ò ti ní tí ò ti ní ní àǹfààní àti tún ríra má ṣùgbọ́n tọ́lọ́run bá ṣe fi àǹfààní ká tún ṣe máa ríra tọ́lọ́run bá jẹ́ kí ó ṣẹ́kù fún wa lórí ẹ̀pẹ̀ oríire ńlá lélẹ̀ náà jẹ́ fẹ́ni kankan wa láti tún máa lo àǹfààní náà láti fi múra sí dáadáa ṣíṣe bákan náà láti lo àǹfààní náà láti fi jìnà sí ìwà bàjẹ́ nítorí pé gbogbo àkókò tá a nílò yìí pátá látòkè délẹ̀ gbogbo ẹ̀ náà ni tí a máa jábọ̀ rẹ̀ fọba tó dá wa síbí tó fa tá a fi lò bá ṣe lóyè tó fa tá fi sọ ilé tá sọ ìgbà tá sọ gbogbo ta ṣe pátá afẹ́ni akọni. ń bọ̀ wá jíyìn wa ọba torí ẹniyàn ṣe gbọ́dọ̀ kíyèsí kí náà wọ́n ṣe àwọn èèyàn kan wò wá ìwò tí wọ́n ọ̀kan ni nínú tí ó ma jẹ́ ẹ̀rí gbé wá àbíkẹ́ ẹ̀rí tako wá ìjọgbọ́dọ̀ kíyàmá bẹ́ẹ̀ náà ni ọlọ́run tiwa tí wọ́n kọ gbogbo àwọn ìgbésẹ̀ wa ìṣesí wa kalẹ̀ ọba tó wà níwá fúnra ara rẹ̀ kò fìgbà kan máa orí ẹnìkan kan wá lórí gbogbo tá à ń ṣe òun rí wa rí kété lórí ẹnìkápá lórí oníkálukú wa kò sẹ́nìkan tápa ọlọ́run ọba ọ̀ká torípò ọlọ́ba tó dá gbogbo nǹkan ẹni tó wá dá gbogbo nǹkan ọ náà ní apá rẹ̀ ká gbogbo nǹkan fíríjì èyí ẹ̀yẹ kí a múra sí dáadáa ṣíṣe <clears throat> ní kọ̀rọ̀ àti ní gbangba kádẹ̀ jìnà síwá bàjẹ́ ní kọ̀kọ̀ àti ní gbangba kọlọ̀bá kójọ kó ṣíwá lẹ́ni tí ń ṣe eré kó ṣíwá láwáyéwá ṣe eré kó má ṣíwá ní olùbí ẹ̀dá a kíra wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ká má gbàgbé lọ́sẹ̀ tó kọjá nínú tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa nínú tíra wa níbi tí a bá kéwúdé nínú tíra náà tafhilu li'aqidati al-islamiyya ibi tá a bá kéwúdé nínú àlọ́sẹ̀ tó kọjá wọ́n náà ni tó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn islam òfin tí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ fún wa lórí bá a ṣe lè bá àwọn tí kìí ṣe mùsùlùmí lò láwùjọ sọ fún wa pé àwọn ètò islam rèé lórí ìbára ẹni lò láwùjọ báwa mùsùlùmí ṣe lè bára wa lò àti báwa mùsùlùmí ṣe lè bẹni tí kìí ṣe mùsùlùmí lò nítorí wípé egun ti wọnú ẹran ẹran pàápàá náà ti wọnú egun lọ́rọ̀ wa àwùjọ tó ti ẹ̀já sí pé àwọn tí kìí ṣe mùsùlùmí ò pọ̀ tó yìí níbẹ̀ tí ó pé àwọn mùsùlùmí gan ni wọ́n dominate ibẹ̀ tún sí bẹ́ẹ̀ náà islam ò fẹ́ kí a fi jẹ́ mùsùlùmí wa kama wa fi oppress àwọn tí kìí ṣe mùsùlùmí abi ká máa fi je musulmi wa. kama wa fi kọ́ àwọn tí kìí ṣe mùsùlùmí ní pápá mọ́ra ẹ̀sìn tí wa kìí ṣe ẹ̀sìn ẹ̀fẹ́ ẹ̀rúgò àwọn ọmọ wọn ò lẹ́kọ̀ọ́ tán rojọ́ ń ta Islam tí wá kìí ṣe ẹ̀sìn ẹ̀fẹ́ kú nígbàtí àwọn tí kìí ṣe mùsùlùmí tó bá wà láwùjọ wa ṣíṣẹ̀kọ́ tẹ́sìn wa kọ́ wa nìyẹn ẹ̀kọ́ tẹ́sìn wa kọ́ wa ní ká láàánú pẹ̀lú àwọn tí kìí ṣe mùsùlùmí káfẹ̀lẹ̀ bá wọn lò káfàánú bá wọn lò ká ṣe dáadáa sí wọn gbogbo dáadáa yìí iná àǹfààní ẹ̀ ni pé kó lè máa júwe ẹwà tó wà nínú ẹ̀sìn wa fún wọn kọ́ lè máa fi mọ̀ yí àwọn ọ̀tá wa tí wọ́n jẹ́ àwọn olórí wọn lápẹẹrẹ àbáwọn èèyàn míì náà láwùjọ tí wọ́n fi nǹkan míì jẹun sọ́dẹ̀ ń pé lẹ́sìn tọ̀tù wá mọ́ ọmọ blackmail àwa mùsùlùmí àtẹ̀sìn wa létí ìgbọ́ wọn kọ́ lè rí pé tí wọ́n pè wá kọ́ la jẹ́ wọ́n kàn mọ́ mọ̀ kùn wá lọ́dà tí kìí ṣe tiwa káwọn yọba lè máa yàgò fún wa ní àwọn ma wá náwó tó wà nílẹ̀ sí wa gangan sáwọn èèyàn pẹ̀lú ìwà rí ọ̀rọ̀ rí ṣe sí rí iná ìbáwọn lò dáadáa eléyàn ma wọn ti ní tẹ́lẹ̀ nípa Islam àti nípa mùsùlùmí ẹ̀rẹ́ náà tún ma wá jẹ́ targhiban lahum fi hadha ad-din al-hanif ìmá ṣe wọ́n lójú kòkòrò láti jẹ́ kí wọ́n develop interest sí ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run nítorí pàwà mùsùlùmí tí ẹ̀sìn wà lára wa àwọn aláfẹ́jẹ́ káwọn èèyàn wo jíwò ní káwọn fi wẹ̀ sí ṣe ń tí èèyàn ń ṣe ni tán bá ti rí dáadáa lára wa àwọn náà lè máa sọ pé àà kódà àwọn tó ń ṣe pàápàá bọ́ ṣe ríre ah in fact tí ò ní ma wá túnmọ̀ pé ṣé tèmínà bá bẹ̀rẹ̀ sí ṣe Islam ṣé tèmínà máa dàrí ìtàmọ̀ àwọn obìnrin bá ń ṣe Islam ṣe tójú ẹ máa ríre nígbàtí yàn bá rí ọkọ kan tó jẹ́ mùsùlùmí tó wá ń rẹ̀ nílùkulù àlúgbómi ọkùnbí ọkùnrin mí náà máa rúkútọ́ mọ́tò náà bá lọ́ṣẹ̀ islam ṣe tó jẹ́ ma máa lọ rírí gbogbo àwọn ìwà jákújákú arádáradá rédèrèdè yẹn àwọn tí wọ́n bá ń hurú wà bẹ́ẹ̀ àwọn gangan ni wọ́n blackmail islam àta mùsùlùmí tó kù ṣùgbọ́n tó bá kẹ́ṣọ́ pẹ̀láwọn ìwà rí gbogbo àyọ́wọ̀n tó bá tẹ̀ ti fẹ́ gbò sílámù tẹ́lẹ̀ ó náà tún máa ọ̀rọ̀ rẹ̀ pé ah in fact ọ̀tọ̀ tí òun gbọ́ nípa ẹ̀sìn yìí tí òun mọ̀ nípa ẹ̀tẹ́lẹ̀ o gẹ́gẹ́ bí táwọn èèyàn sọ fún wọn ṣùgbọ́n látìgbà tọ́lọ́ ti pé ó yàtọ̀ wọ́n àfẹ́káyà aláìgbára àfẹ́káyà onígbèrágà àfẹ́káyà aláfojúdi àfẹ́káyà ìdájú wọ́n tàà kàkálẹ̀ yìí ọ̀nà ní tí islam wá kọ́ wá láwọn ẹ̀kọ́ ilé ìtawà mùsùlùmí gbọ́dọ̀ ní ẹni táwọn yà bá ti wá rí nínú wa tó ń yàtọ̀ sí gbogbo tá ń kálẹ̀ yẹn àwọn yà ti mọ̀ pé àsáwọ̀ lélẹ̀ yẹn àsáwọ̀ ni kò tí ò ní sí àsáwọ̀ náà nínú gbogbo nǹkan àsáwọ̀ nílé yẹn bí ọlọ́run bá kójọ kó má ṣe èmi àti ní àwọn àsáwọ̀ yẹn o ọlọ́jọ́ kan tọ́lọ̀ láfi sọ fún wa lórí tó ní ṣe pẹ̀lú ìmákẹ́rẹ ẹni nínú Islam ìsẹ̀ni tí kìí ṣe mùsùlùmí náà bá kéwàá ya lè dá lóhùn àdẹ̀mọ́ hadith wa tánà bí sallallahu alaihi wasallam sọ fún wa ètò ànìsọ muslim tó fi jẹ́ ká mọ̀ wípé awálà agbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sálámà sí ẹni tó jẹ́ jù tánà bí láà tabdahul yahuda wan nasara bis salami ẹ má kọ́kọ́ sálámà yahuda àti nasara o ẹ má kọ́kọ́ sálámà sí wọn kò túnmà sí pé ẹ má kí wọn ẹ lè ẹ̀lẹ̀kí wọn káàrọ̀ ẹ̀lẹ̀kí wọn káàsán ẹ̀lẹ̀kí wọn káàlẹ̀ ẹ̀lẹ̀ sọ fún ọkó dáárọ̀ ẹ̀lẹ̀ bèèrè báwọn ní jíjì yín lónìí lọ́wọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí báwọn níṣẹ́ báwọn everything family ńkọ́ àwọn ọmọ ńkọ́ ẹ̀lẹ̀ kó rere tàná ẹ̀lẹ̀ pẹ̀lẹ́ ti bàbá ẹ̀lẹ̀ kó rere ti àṣeyọrí ti ilé ijó ní ọlọ́run

táwọn èèyàn bá sórí gbogbo ẹ̀ kodò kò tún wọn káwọn náà wá sórí kodò pẹ̀lú wọn so káwà jẹ́ kó lè ti wá dúró lọ́rùn wa bó ṣe yẹ kó dúró ká má tẹ̀lé ọ̀bọ̀ jáwúrà so káwà wà lójú ọ̀nà eléyìí tọkàn wá balẹ̀ sí àwọn èèyàn máa wíire gbé wọn níbi ìrégbè kò kàn wá ṣe tó ṣàfọkànbalẹ̀ tó náwà sáwọn ẹwà máa sọ̀rọ̀ ayé máa ń ṣe ẹ̀rọ máa ti pọ̀ ń di nǹkan yìí àti sọ fún ma máa gbẹ̀tàn jẹ pẹ̀lú èrò tó pọ̀ ń di nǹkan kan èwo ló tọ́ èwo ni ò tọ́ èwo ló gbogbo ẹ̀ náà sórí kodò gbogbo ẹ̀ di ni gbogbo ní kálukú náà tó ara rẹ̀ sọ́dọ̀ àwọn bàbá tàná èwo bàbá tàná tó wá ọjọ́ ọjọ́ ọdún kèlè ní bàbá kàmọ́lì ṣe ọjọ́ ọjọ́ ọdún kèlè ní Sheikh Adamu ṣe ọjọ́ ọjọ́ ọdún kèlè ní gbogbo àwọn ẹni tá sọ yìí ṣe so gbogbo àwọn bàbá yẹn mọ̀ ìpé pọ̀ṣọpọ̀ṣọ lílé yẹn kò sí nínú ẹ̀sìn ti wá àyèwà dà láti máa ṣe rádaràdá kọ́dà káyè iṣẹ́ kúnlẹ̀ ń tọ́rọ ibi iṣẹ́ pọ̀ nílẹ̀ kọjá àyè tó kúnlẹ̀ yẹn lọ so náà fi ráàyè gbogbo oru ilé yẹn gbogbo ẹwà sórí kodò lónìí náà àwọn ṣífi mọ́ àwọn ṣíìkù àwọn ọ̀sáàbù àwọn mùdírù àwọn gíríṣì kẹrẹ gbọ́n náà wá bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ohun tí ò nípìlẹ̀ so torí ìdí èyí ẹjá jára padà sí pèlẹ̀ wa àbẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala alákójọ kó túnbọ̀ fún ní àgbọ́yé sí bó ṣe tó àti bó ṣe yẹ bákanáà a sọ fún wa yí pé tẹni tí kìí ṣe mùsùlùmí bá wá sálámà sí wa tó bá wí dáadáa káwa náà dá lóhùn dáadáa tó bá wí jákújákú òní káwa náà dá lóhùn pẹ̀lú pé wà aláìkì káwà mákàn máa fẹ́ ní tiwa ṣe pè torẹ́nu ti tiwa yìí kì í ṣe ní tí ìsọkúsọ máa ti bẹ̀ẹ́ jáde akọ̀sọ̀ pé wà á lẹ́yìn ní tó sọ yẹn back to you yẹn ànábì sọ fún arákùnrin yẹn jọ kíní àná sallallahu alaihi wasallam tó wá ṣe pé fánàbì lẹ́nu rẹ̀ lọ́hùn tó ní assalamu alayka ikú kó pa ẹ́ ìwọ ni afifin gbọ̀n ẹ̀ tí mọ́ bó ṣe lè ká ní lára pé ah, ọkọ ẹni ó tún jà fọ́ ẹni ó tún jà fọ́ ọgbọ́ ayé níbọ́ wá ṣẹnu wúrúwúrú ló wá sọ̀rọ̀ sí báyìí ẹ̀wá ìṣà ti gbá fi yá anábì ló wá sọ fún pé à ah, sallallahu alaihi gbólóhùn kan ti tó fún gbólóhùn náà ni pé gbogbo tó wí ẹ̀wọ̀ ló ní wà lè kìí pé sáàmù ló sọ ń jẹ́ náà so àsáàmù dẹ̀rí بمعنى الموت السام بمعنى الموت كلمة كتما السام نعم الموت يكو كلمة السام نعم الموت كلمة الموت نيوبا يكو نعم lànà bí sọ fún wa sọ́lọ́ sọ́lọ́ pé alhabbatu sawda shifa'u li kulli da'i illa sam anabi ni habbatu sawda alhabbatu sawda black seed anabi ni wòsàn ní gbogbo àrùn illa sam àti sáàmù nìkan ni kò lè wòsàn ikú nìkan ni kò lè wòsàn ikú ó nìkan ní lápá rẹ̀ òká náà bákan náà lẹ́ni pé a ní ṣe dùá lákin láàyẹ̀ dẹ̀ọ́ lèmọ́ìsìhì bilmọ́kfìrà a ní ṣe dùá fún òkú rẹ̀ pẹ̀lú pẹ́kọ́lọ̀ kọwàá foríjì lẹ́annahu láyẹ̀ jùzù dùá لموتى الكفار بالرحمة والمغفرة rikpọkọ lẹ́tọ̀ pé ká ṣe dùá fún òkú ẹni tí kìí ṣe mùsùlùmí ká máa sọ pọ́lọ̀ àkẹ́ ọlọ́run àgẹ́ káà fọ́wá sọ pé kan nínú àjọ wọn wá ní ẹni pàtàkì dẹ̀lẹ́ni yìí so ìyá rẹ̀ wá kú bàbá rẹ̀ wá kú ẹka afá náà ká dìde ká lọ ká lọ ṣàdúà fún òkú bàbá rẹ̀ káwọn náà lọ sí ti wa róòlù tọmọ rẹ̀ ń pè ní nẹ́ẹ̀sì òkèrè rárá o a lè lọ ká lọ kẹ́dùn pẹ̀lú ẹ̀ ká lọ kì í lásìkò gbàtà bá ṣàlẹ́ṣà láti lọ ní ìsìnkú ìṣepá máa kọ́wọ́ rìn pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ lọ ṣe ètò ayẹyẹ òkú ká ṣe bá níyàn wa pàwọ́ wa kì ní àwọn ìṣá wa pé àwa wá fún fanaberia àwọn ìṣá wa pàwọ́ wa fún ṣùgbọ́n ẹ̀mọ̀ pígbà ẹ̀ ni wọ́n fẹ́ ṣe wáyé tó jẹ́ gbàyìn lẹ́yìn náà wà lọ sí náà tẹ́yìn bá fẹ́ kí ẹni yẹn ẹ lọ kí separately nígbà tí ò ní forí gbà kankan pẹ̀lú táwọn ń ṣe tí òfin máa lọ́jọ́ pé ẹ̀yin náà kópa kódà kẹ ní àníyàn yìí ni pé ẹ̀yin kan lọ kí ni kì í ṣe pé ẹ̀yin lọ kópa èkìtì látún yín pẹ̀lú àwọn tí wọ́n wá kópa níbi ayẹyẹ òkú ó ti ya àwòrán yín pẹ̀lú nǹkan tí ó yẹ àyàfi tó bá kó wà consent ìgbàtẹ̀ débẹ̀lẹ̀ iná rí táwọn náà dé ó wá jẹjọ́ náà ìwé náà wá ṣe lónìí àà iná náà ṣayẹ àà ìrìn wà ilé ní yóò bójúmọ́ ẹjá kí n tafẹ́ kíká máa lọ láì ní ṣẹ̀ṣẹ̀ máa jókòó pẹ́tọ̀ rẹ́gí náà ní gbogbo ẹ̀dẹ̀ so ní ìtí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bákan náà nínú àwọn àlàyé ẹlẹ́tí àwọn àfáà tí wọ́n ó lẹ́tọ̀ọ́ kí a bá ẹni tí kìí ṣe mùsùlùmí lò dáadáa wọ́n tún wá ṣàwàlàyé mi fún wa wípé wà onáka umurun yubahu aw yustahabbu lil muslimi an yata'amala àwọn kọ̀kọ́ náà ń bẹ́ o nínú àwọn kan tí ní pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí kàfíkọ́ àwọn mùsùlùmí àwa gangan lálàáfíà láwùjọ àwọn lálàáfíà láwùjọ ìsìláàmù ló gbé píìsì wá ibi tí àwọn mùsùlùmí bá dẹ̀ ń gbé àwọn àdá máa ń kírètì píìsì ń bẹ̀ gbogbo tó bá lè kó ìnira bá àwọn orders àwọn mùsùlùmí máa ń yẹra fún tó rà nífẹ̀ẹ́ tó máa sí ní àlàáfíà tààlà gbé dání mọ́ wa lọ́wọ́ tẹ́lẹ̀ ìtàwárí musulmi kan tó bá ń fara nye ẹni tí kìí ṣe mùsùlùmí àwọn mùsùlùmí tó kù àmà láǹfààní àti lè kẹnubó pé tó ṣe yóò bójúmọ́ ilé yóò ele wọ́n náà ṣe ṣeré eléyìí ẹ̀hẹ́n sọ̀wá ni a máa ń saba fara gba ọ̀pọ̀lọpọ̀ gbẹ́ tàdé máa fara dá kọ́là tó máa wà obvious láwọn yẹn na máa ma rí pé ah bàtà ha musulmi yẹn se sùúrù gẹ́dẹ̀wọ̀n kọ́ tí wọ́n ṣe fún lẹ́nu iṣẹ́ ìjọba ni nínú iṣẹ́ aládàáni ni ládùúgbò ni nínú ilé àjọgbé pọ̀ ni ẹ máa róríṣiríṣi àwọn sùúrù àwọn ìfaradà ilé ìtẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tó gbádùn bá ṣe ń ṣàlàyé islam yìí èyí tó máa fojú rí ṣùgbọ́n tó máa kọjá sísọ tó kàn máa máa fara dábẹ̀ wọ́n àwọn واستئجارهم يجوز استعمالهم استعمالهم واستئجارهم في الأعمال قالوا لتا على اللو أن تكيش مسلمي على لباس شوشي àbí iṣẹ́ báwa ṣiṣẹ́ kò gba owó iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bóyá ṣe ojúmọ́ ni àbí iṣẹ́ ọ̀sẹ̀ ni àbí iṣẹ́ oṣù ni àbí agbáàs driver àbí agbáàs security àbí agbáàs baker àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí operator ibi tá ti yọ block àti gbogbo oríṣiríṣi ọ̀nà tá lè gbá sí a lè lò wọ́n a lè gbá ẹni tí kìí ṣe mùsùlùmí a lè gbá síṣẹ́ àlẹ́tì laysa fiha iṣẹ́ ìrú iṣẹ́ wọ́n lè gbá sí iṣẹ́ tó pe ko si sí ń tàpẹ̀ ní alìwẹ̀láàyá alìwẹ̀láàyá ife sọ ni di àjú ara ẹni kí ṣe pẹ́ṣẹ́ tàgbà sí ẹ̀ṣẹ́ wá sọ nípa àti di ọmọ ya ara wa nínú ẹ̀sìn gbogbo ẹ̀ ti wọnú ara wọn ṣáà rí pé Paul náà lo ń ṣiṣẹ́ nílé iṣẹ́ Habibullah tó ẹ wá ṣẹ̀ṣẹ̀ afẹ́ máa pín ẹ̀sìn sọ́tọ̀ọ̀tọ̀ rárá o ó yàtọ̀tọ̀ síra wọn iṣẹ́ ló pa wọ́n pọ̀ ẹ̀sìn kọ́ ló pa wọ́n pọ̀ kò gbọ́dọ̀ wá jásù pé ńgbà tíṣẹ́ tí wá pa wọ́n pọ̀ kó wá túnmọ̀ wípé tó bá ti dàtúkọ ọdún àwọn staff mi ṣì mi wá ní báwọn staff mi ṣọdún ni after àwọn staff mi náà wá bẹ́mi náà ṣọdún gbà tèmi rárá o iṣẹ́ ló pa yín pọ̀ pẹ̀lú wà táwọn staff ẹ̀sìn kọ́ ló pa yín pọ̀ ṣe ti yọ abáyé nísìnyí ẹ má fi yẹn ẹ má fi kírètì ọ̀rẹ́ ayò níbi ẹlẹ́sìn dé ẹ̀kọ́ fìjọ ní àjọṣepọ̀ níbi tí alájọṣepọ̀ ti iṣẹ́ àti tòwò eléyìí tó pa pọ̀ وليس فيها نوع استعلاء من الكافر على المسلم kò dàtọ́ ní máa sí ìwà lò àǹfààní eléyẹn láti wá lọ gbé ẹni tí kìí ṣe mùsùlùmí lé orí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó wá fi tẹ lórí mọ́lẹ̀ pé ṣetán ọ̀tẹ̀ ó níláàrí jù ẹ lọ ó bó ṣe múra síṣẹ́ ó ṣe níláàrí jù lọ lọ́dọ̀ tàní lọ́dọ̀ tèèyàn bí lọ́dọ̀ tọ́lọ́run ó sì gbàgbé inna akramakum indallahi atqakum wọ́n kó jẹ́ fọ́màn kó tún kúrò fọ́màn kó di tẹ́màn olómọ̀ gbogbo ṣe lòun kó mọ́ ṣẹ́ ṣe tó ibi iṣẹ́ ló gùdù sí irinṣẹ́ lòun jẹ́ máa ṣiṣẹ́ kó dẹ̀ gbówó ẹ̀ má wàá gbé lórí ẹmọ ìyá rẹ̀ agogo mọ́jú kí wọ́n jẹun lọ́kọ́ kírun kó rẹ̀ ibi iṣẹ́ ní ìsìn ló kàn wá ṣe kí ni rárá o èyí tó ń mọ̀ ṣe yẹn náà ń tó wá ṣe láyé Ni ìtókù tí ò fi bẹ́ẹ̀ gúdù tó yọ̀ lẹ́yìn díẹ̀ yẹn àyàbá lélé yẹn náà fẹ̀kàn tẹ́lẹ̀ ẹ̀wọ́n àtòrí yẹn kó wá kó wá máa rí ti ẹni tí ó jó ní iṣẹ́ ṣùgbọ́n tí kìí ṣe ẹlẹ́sìn kó wá rí ti ẹ̀ sókè kó wá gbégun ẹlẹ́sìn lórí mọ́lẹ̀ wá mo ti wá gbà fún ọba yẹn nísìn fi orí wọ in fact ìwọ ni àmínú sí mi owó tó bá ti ní ṣe pẹ̀lú àwọn àṣírí ibi iṣẹ́ yìí ìwọ ló wà ní everything so wọn mú ti ṣáàdì náà fẹ́ fún ẹ torí kíni wà gbé agbára ńlá wà gbélé ẹni tí ò ẹni tí ò gbọ́ lọ́wọ́ bá rẹ gbọ́ tí ó tẹ̀láṣẹ ọlọ́run ṣùgbọ́n tó tẹ̀láṣẹ ti àti instruction tí wọ́n fílẹ̀ nítorí ayé tí ó tẹ̀lé àwọn àṣẹ àti tọ́lọ́run láti lè fi rójú rí ọlọ́run torí àti rálìjá náà wọ̀ ó ṣe fọkàn tán sọ̀rọ̀ kúngbà tọ́lọ̀ ti tú àwọn àṣírí kan fún nínú alukùránì ó ti jẹ́ ká mùsùlùmí sí àwa nílà káyè tá ń gbọ́ tá ń gbà ó ti jẹ́ ká ti tètè mọ́ yí tó kàn nínú ọ̀rọ̀ wa ọlọ́ni wà láńtẹ́rì lọ ánkàlì yahudu wà lánàṣọ́rọ̀ hàtà tẹ̀sẹ̀bì akànfẹ́ nífẹ̀ẹ́ tí ń tó pàwápọ̀ tí ń tó fi wúlò fún wọn ọlọ́ni tó lè mú kí wọ́n fẹ́ dénúdénú tán hatta tattabi'a millatahum níjọ́ tó bá dèkílẹ̀ pé wọ́n náà ṣe tọ́lọ́run mọ́ o fẹ́ máa ṣe tẹni tọ́lọ́run dá wọ́n á fẹ́ lè yàn dá odi ní ilé fún ẹ kò tún tán ní ṣàìbí ẹ ṣe tán tó lẹ́fẹ́ máa rí wípé tí a bá ń sọ́fà tó ń fojú wé náà oríṣiríṣi ìpèníjà sòtá ènìyàn bá wà nínú ẹbí àbí nínú alájọṣe àwọn ní àtúnṣe àwọn ní sọpọ́tì ẹ̀ nínú àtúnṣe ìjọba ṣe rí pẹ́ nìyẹn ṣe ń sin kírun ṣùgbọ́n ẹ jẹ́ tí wọ́n ti ẹ̀ mọ̀rí rárá ẹ̀yẹ́ kọ́kàn sọ pé òun fi ayé òun fún ẹni tọ́lọ̀ ń dá <laughs> lẹ́sẹ̀kẹsẹ̀ báyẹ̀ rí pé wọ́n ṣùrùgbò wọ́n ṣùgbàgbò ẹ̀kàn máa rí ah wọ́n ti kọ̀nẹ́tì ẹ̀ àti bá wá ṣán ti ṣe kíní kan ẹ̀ gbàtẹ́ pé ayé ni bàtẹ́ tó fèrò náà ṣayáta dúnìyà ọlọ́ni ẹ̀ṣẹ́ wájẹ́ káyé lápá lẹ́yìn tó wá tó báyìí tó wá pàtàkì ayé tó báyìí àyẹ̀tẹ̀rẹ́ pọ̀lọpọ̀ àmọ́ àyàwó mùsùlùmí bẹ́ẹ̀ lóòótọ́ àwa mùsùlùmí là ń bá gbogbo àwọn èèyàn lò níbi ìbálò wípé àjẹ́ nípa láti ṣẹ̀sìn wa àwa kan à ń pèpè sẹ́sìn wa ni àdẹ̀ńṣàrà yóò fi ọlọ́run bá nínú ẹ̀sìn wa ṣùgbọ́n tọ́lọ́run bá wá sọ ní pé lá ikraha fi din ọlọ́run kò sí ìjẹni nípa ìtúlẹ̀ àti ẹnìkan kókó sábà ń ṣẹ̀sìn ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ ṣe ẹ má jẹ ẹnìkan kan pápí ó gbọ́dọ̀ bá ń ṣe ẹ̀sìn òfin ọlọ́run bá ti wà nìyẹn òfin tọ́lọ́run bá fún wa nìyẹn àkí máa ń jẹ̀yàn pa pé ó gbọ́dọ̀ bá wa ṣẹ̀sìn lẹ́yìn tí kìí ṣe mùsùlùmí ọ̀yá wa turkiyan na ọmọ yín tàbá kírun ọmọ wa ní ẹ mùsùlùmí lòun ọ̀rọ̀ yẹn ń dá lórí ẹni tí kìí ṣe mùsùlùmí tó ń ṣiṣẹ́ pẹ̀lú wa tó ń a gbọ́dọ̀ jẹ́ nípa pé ó gbọ́dọ̀ ṣe islam ṣùgbọ́n ká máa ṣe wá sí islam fún tọ́lọ̀ oríire wá di méjì nìyẹn oríire wọ́n àkọ́kọ́ oríire pa àṣíwáàsí fún yàn àti gbalada ẹ̀ oríire lẹ́ẹ̀kejì ẹni àṣíwáàsí fún tún gbà torí kò sáṣe dànù iṣẹ́ olóore tó bá ti ṣe ò ti gbalada ọ̀rẹ́dì tọ́lọ̀ bá ní kí iṣẹ́ olóore tó ṣe tún wá sí sóore àládẹ́ tún di odidọ́gù ṣùgbọ́n àgbọ́dọ̀ so àfi kó bẹ̀rẹ̀ sí kínú kó máa ṣe islam yọ́rọ̀ láà ìkẹrọ ha fìdín síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn ẹlòmínà tàjọ ń láyé wọláhì ìdákejì rẹ̀ ni ọ̀ ìdákejì rẹ̀ ni ọ̀ àwa náà mọ̀ oníkàlùkù náà mọ̀ ọjọ́ yíwá sí ọ̀ kọ́dẹ̀ ẹni tó jọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba ń gbà ní iléèwé ìjọba tó ti jẹ́ pé iléèwé alájọni ní kì í ṣaládàáni sẹ́nìkan ò lè kílèmù ẹ̀ nínú gbogbo ẹlẹ́sìn tí ẹ pé ìjọba ló ní ọ̀gá mi tó wà ń bẹ̀ tí kì í ṣe mùsùlùmí tó bá tún rí female teacher tí ìjábò ẹ ti balẹ̀ jù ọ tún máa complain madam eh, eh, kí ni ìmọ̀ máa disọ́bù yín pẹ̀lú iṣẹ́ iṣẹ́ àgbè ah, fún e mọ́ nípa ara níní ara níní àbọ́dẹ́ àfà tó yẹ pé àzùkò break time láfà lọ kí dù hàù break time láfà lọ kí dù hàù <laughs> àfà àfà gbogbo àsìkò lẹ́yìn fi kínú sí ṣe nù lẹ́wà kí n bí àbẹ̀wà ṣiṣẹ́ <laughs> ara ti ní ni ọ̀ ọdún ti close àwọn ọmọ oníkàlùkù ti ń lọlé àwọn tó wájẹ́ mùsùlùmí fẹ́ kírun tíṣà tó ń mójú tó wọ́jẹ́ fẹ́ ṣàlàbọ́jẹ́ fẹ́ kírun yẹn tọ́tún kírun tọ́tún tún dágbọ́n ṣe wà sí fún àwọn yẹn àfáà ti fẹ́ islamáìsì náà gbà yí o <laughs> àsìkò oorun ni a ti close a ti parí iṣẹ́ wọ́n mọ́ kírùn ní ká lè jùwọ́n kírùn ní ọ̀gá ajọ́ kírùn ní kinu alọ́ kírùn ní adẹ̀ tán adẹ̀ ń bá wọn yẹ sọ̀rọ̀ kan wọ́n má yẹ jàǹdùkú sí it is normal sọ school this is a government school this is not a muslim school <laughs> so àwọn aláwọ̀ máa ń fèsì irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn aláwọ̀ máa ń fèsì irú nǹkan bẹ́ẹ̀ kọlọ̀n kó jọ kó túbọ̀ fìdí òdodo múlẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí kọ́dọ̀ opportunity tàbá ní a tún máa mánéjì à tún máa tún lò kọjá bó ṣe yẹ tó máa ní ṣẹ́jú márùn-ún ní ká lò àwọn tún máa mánéjì ẹ̀ tàà tún ní fẹ́ lò jù ṣẹ́jú mẹ́ta lọ ìwọ́n tó bá fún àìlòmíì láǹfààní ìṣẹ́jú márùn-ún wọ́n fẹ́ lè fi lò wákàtí márùn-ún awakùta ló fẹ́ dá àwọn alákẹ́ ń gbẹ̀jẹ́ kó gbẹ́ tó lè dá àwọn alákẹ́ náà ara wọn náà ní àwọn tó wà ń bẹ̀ ẹlẹ́ ni àlàyé tí afọwàṣẹ fún wa lè pé ó tọ́ kíṣẹ́ pọ̀ fi ó tọ́ka ẹni tí kìí ṣe mùsùlùmí ṣiṣẹ́ lọ́dọ̀ mùsùlùmí kọgbà ṣiṣẹ́ nígbàtá nígbàtí wáyé kó ní ìdá ṣiṣẹ́ lọ́ndà wa tọkàn wá dẹ̀ balẹ̀ sí wa rẹ̀ tó kò ní ṣàkóbá fún lè ṣẹ́ wa agbéṣẹ́ fún bó wá ṣe nǹkan àbáníkọwà bá wa kọ́lé jẹ́ bíkìlìyà àbójẹ́ ìjìnyà àwọ́fí ìkìdìmá àbágbà tó wá ń ṣe bọ̀yẹ́sùn wà láti ṣàwọn iṣẹ́ kan bóyí ó jẹ́ tí a gbà sílé àbítà gbà sí ibi tó ti ń bá wa fọ́lẹ̀ níbi iṣẹ́ àbí tó ti ń bá wa túnlé ṣe tó ti ń bá wa fọ́ṣọ́ ibi tá a gbà sí nìyẹn ó ṣàwá ń ṣe rúsìn wa níbi àwọn iṣẹ́ kan táwàdẹ̀ ń sanwó rẹ̀ fún fọ̀kọ̀dẹ̀ sájára nàbí yìí sallallahu alaihi wasallam abdallah bínú ọ̀rẹ́kìs anábì náà gbọ́ abdallah bínú ọ̀rẹ́kìs níbi tá anábì ti gbà síṣẹ́ anábì gbíṣẹ́ fún anábì anábìdẹ̀ sanwó iṣẹ́ fún ẹni kẹ́rẹ̀ rí kìí ṣe mùsùlùmí ọ̀rọ̀ tó dẹ̀fẹ́sẹ̀ ní ilẹ̀ tó àìsọ ìbùkọ́rí pẹ̀ anábì àpó ó píṣẹ́ fún ẹni tí kìí ṣe mùsùlùmí ó dẹ̀ sanwó iṣẹ́ rẹ̀ fún tí واستعمل يهود خيبر في أرضها ليزرعوها ولهم نصف ما يخرج منها فأنا نبتهم وبعض وجه يهودي وبعض دونادورا nípa pé داكو fẹ́ لولين a fẹ́ afẹ́kẹ́ bá wa kájọ dá owó pọ̀ níbi iṣẹ́ ọ̀gbìn dídòwòpọ̀ tàbá fẹ́ dòwòpọ̀ yìí àjọ máa pín tàbá avet níbẹ̀ yẹn sí méjì ẹ̀yà máa gbàlàjì àwọn náà dẹ̀ máa gbàlàjì ṣe gbà tẹ́rà wọn tí kìí ṣe mùsùlùmí ta náà yẹ̀húdí na sọ́rọ̀ kàkàtà ń dárúkọ wọn kalẹ̀ yìí àwọn tó ṣe wà sínsí ẹ̀ níwọ̀n bá compared to àwọn tìní àwọn fi ṣe bá ṣe níwọ̀n bá compared to àwọn tìní so àwọn tó ṣe wọ́n tó ṣe understand jíjà ń bá lọ́dọ̀ ti fi wọ́n kò burú tó ní jàmbá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tèní sòtórí ẹ̀ ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan rọrùn lásìkò gbà náà láti ṣe pẹ̀lú àwọn yẹn àwọn tàwárí náà lónìí tó jẹ́ ẹ̀ṣà nínú àwọn ẹni tèní náà tí ẹ̀pù kìí ṣe mùsùlùmí lóòótọ́ ìgbà àṣírí ìjọmọlúwàbí lára ẹ̀ so a ṣe rí àwọn ọwà ọmọlúwàbí láàrẹ̀ ó sì ṣe bá lò ṣe bá ṣe so ilẹ̀ ẹ̀ náà lè ẹ̀ trust ẹ̀ pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀ káwa náà ní nǹkan tó àdàpọ̀ pẹ̀lú ẹ̀ níwọ̀n ìtàbá ti rí pọ́kàn wà balẹ̀ sí kan wà balẹ̀ sí àti rí pé very careful láti jẹ́ kí nǹkan lọ́wọ́ àti ẹ̀pọ̀ torípé jíjàmbá wa tó máa jàmbá wa ọlọ́run á mú ẹ̀ òdọ́dọ̀ tí ẹ̀ kò sí tó kàn án àwàlà á mọ̀kọ́ ọlọ́run á mú kò kàn òun kò mọ́ ọlọ́run kò dẹ̀rọ kan ládá látàrí nǹkan tó ń ṣe àmọ́lù lẹ́tí fi ha wilayatu ala al-muslimin aw fiha ittila'u ala akhbarihim fala yajuz tawliyatuhum iyaha Ana gbogbo iṣẹ́ tó bá tó wá ní ṣe pẹ̀lú pé wọ́n máa jẹ́ kí ẹni tí kìí ṣe mùsùlùmí kó wá ń tàwọ mùsùlùmí pátápátá àbíkẹ́ kó wá jẹ gàbá lé ẹ lórí àbíkẹ́ kó wá sọ̀rọ̀ ìwà àti ẹ̀dí kòríkòsùn tó máa lọ dídí ìjẹ́ ọ̀rẹ́ kòríkòsùn táwọn ọmọ ẹ̀ náà tó máa rí pé close friend dáde wà wọ́n náà lẹ́ni báyìí táwọn ọmọ tiẹ̀ náà tí máa dá ọ̀rẹ́ ọmọ tiẹ̀ náà tí wú máa bẹ̀rẹ̀ sí so ewu a máa wá so rẹ̀ tó máa máa bí dẹ́njà fún fúkṣọ àwọn ọmọ tiẹ̀ látàrí pé o ṣàfẹ́ bá gbogbo ayé ṣe tó wà nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà lónìí ó fẹ́ dá lọ́dọ̀ gbogbo ayé èmi ọmọ ẹnìkan tó dá lọ́dọ̀ gbogbo ayé lánàá níṣẹ́ kò sọ́wọ́n tó fẹ́ dá sí bá àwọn ọ̀nàbí ọlọ́run ṣe níwà tó bọ́lọ́run ṣe kẹwọn pẹ̀lú àwọn àwárí tó àwọn kan gbá tí wọn àwọn kan kórìíra wọn ni so wọ́n náà márùn kò fẹ́ o fẹ́ rọ́gbọ́n ẹ̀dá gbá yóò lè gbá tiẹ̀ láíláí ààrẹ Tinubu àwọn kan fojoojúmọ́ ṣàdúrà fún bẹ́ẹ̀ náà ti lọ that is life ìta náà ń sọ iná iná kan jù tán ṣàdúrà tẹ́lẹ̀mí máa rí pòsì ma máa ṣàdúrà ránṣẹ́ bẹ́ẹ̀lẹ̀ lèmí ká máa ṣe pè mí tó ń wà iná máa bí ó lè dún gbogbo èèyàn nínú láíláí kò sọ́kùn tó fẹ́ dá sí ní tí wọ́n kàn nídìí láti mójútó ò ní àárín ìwà tọba tó ní ẹ́ ṣé ohun tó yẹ kó ṣe ló ń ṣe ṣọ́lọ́wọ́n bá rẹ fẹ́ ṣúfẹ́ tó ń ṣe jẹ́ ẹ̀wò kò gbé sórí òṣùwọ̀n tọ́lọ́wọ́n bá ní kò ṣe láyé tó bá ti dọ́gba pẹ̀lú ẹ̀

wọ́n àtàkì ẹ wọ́n ṣe rọ́dù fún ẹ wọ́n ń sọ̀rọ̀ sí ẹ kò wá kó súsú láti máa bá dáadáa tí wọ́n ń ṣe lọ máa bá lọ torí wọ́n kọ́ ló ṣe ń ṣe náà fẹ̀kàn tẹ́lẹ̀ torí tọ́lọ́wọ́n bá ní wọ́n ṣe ń ṣe tí wọ́n ń bá máa discourage ẹ kó bá máa dẹ̀ fast attention ẹ kó o bá lè mójútó ohun tọ́lá wọn bá gbélé ẹ lọ́wọ́ pẹ̀lú máa bẹ́sìn ẹ lọ so eléyìí ó pàtàkì púpọ̀ àdàmá sábà rán wa létí ìpín tá ń pè ní ìyọ́nà ọlọ́run rídọ́lọ́ọ̀hì ráyàtún láti tìrọ̀kù ṣùgbọ́n rídọ̀ náà ráyàtún láti ayé ò ṣe tẹ́lọ́rùn tó bá pín tó wà lẹ́nu oníkálukú ni pé o fẹ́ fi ẹ̀sìn ẹtí àwòyàn lọ́rùn ẹ̀sìn àwọnú ẹ̀sìn mọ́yàn lọ́wọ́ torí pé ń táyé fẹ́ wà fẹ́ máa ṣe kódà kọ́lọ̀ wọn máa fẹ́ olóṣèlè sọ́pọ̀lọpọ̀ àwọn ará mùsùlùmí lónìí ó gbàgbọ́ yẹ pé òkú ṣíṣe ò dá ìdáwò ò dá kíní kan ìdábẹ́ẹ̀dẹ̀ ò dá gbogbo ẹ̀ kò nítumà ṣùgbọ́n fẹ́ tẹ́ gbogbo àwọn èèyàn tọ́jọ́ ń ṣe lọ́rùn kò fẹ́ kán rí tòun sọ tó gbogbo tó bá ti yá ó yá náà ni a ní ewélẹ̀ pè mi lọ gbogbo ẹ̀ lòun ṣe ń tòun kó má jẹ mi ó ń wáyọ̀ náà àwọn èèyàn ni ìwádẹ̀ ní táyé bá sọ ó náà náà padà fi gbú ẹ tó bá dọ̀la so nígbà tó bá padà á dàdàkudà yẹn tán nítorí àwọn ni gún ọ padà bọ̀ wá fọ̀rọ̀ yẹn gbú ẹ ìwọ́n tó bá ṣe ń tọ́lọ̀ ọba gbogbo náà ni wàá máa jẹ́ ní iye ẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ọba fẹ́lẹ̀ ẹni tó pàtàkì wọ́n ní tá a gbọ́dọ̀ mójútó lélé yẹn kì í ṣe ká máa lọ fi ẹ̀sìn wa wọ́ ojú rí àwọn èèyàn ibi tá máa lọ rẹ ara wa ń lẹ̀ tá máa fi wá ìyọnu ẹni tí ó gbà pọ́lọ́run lọ́lọ́run bákan ń يستحب للمسلم الإحسان إلى المحتاج من الكفار wọ́n ni wọ́n ó jẹ́ ohun tó tọ́ ọ̀n ìpínlẹ̀ ọ̀rọ̀ yàn ó jẹ́ ohun tó tọ́ wọ́n ṣe lẹ́tọ̀ fún mùsùlùmí kó ṣe dáadáa sí ẹni tó bá bùkátà sí nǹkan kan látọ̀dá mùsùlùmí ó fẹ́ kò rí ó fẹ́ sanwó léèwé ọmọ rẹ̀ kò rówó léèwé ọmọ san ọmọ rẹ̀ àbíyàwó rẹ̀ kan wà lọ síìtù ó nídìí owó láti fi clear bill lọ síìtù kan bá lè fi yànda àyàwó àbọ̀ ọmọ tó wà under admission kò rówó oògùn kò rówó discharge èèyàn wá ní kápá àti ìṣèrànlọ́wọ́ fún gbà tó kí gbàjáre wá bá ní wọ́n ló tọ́ ó tọ́ ṣẹgbọ́ ó tọ́ pẹ́ká àsìsì ẹ̀ eh. ká sọ́dákọ́ gẹ́gẹ́ bí ká fún ní sàárà ká fún lọ́rẹ látọ̀dọ̀ wa ala al-faqir ẹni tó ń jẹ́ aláìní tó jẹ́ aláìní nínú wọn tó sunkún wa ilé ni wa mú mi wá sọ̀rọ̀ nípa masala ńlá kan ilé tó ṣẹlẹ̀ ní kò pẹ́kọ̀pẹ́ yìí sí kan nínú àwọn èèkàn ina àwọn ẹ̀yà musulmi tí ọlọ́run bá kẹ. Ẹni kan tí kìí ṣe mùsùlùmí tẹ́ni náà jẹ́ kàn nílẹ̀ yorùbá yìí ó ṣe dáadáa kan tó lágbára sísàká ní ọmọ ẹ̀yà musulmi tẹ́ni náà jẹ́ kàn yìí èèyàn lájọ làwọn méjèèjì Allahu Akbar ni connection náà gbà mí wallahi àdánwò ni connection gbà mí tẹ́yìn ò bá ṣọ́ra connection máa wọ́ ni lọ sínú àánú tí a ti máa tara bẹ́ẹ̀ tó kàgbákò ẹni ńlá yẹn ó ṣe dáadáa kan fọ́mọ ya wá yẹn so kò dẹ̀ gbówó dáadáa tó wá ṣe yìí dáadáa tó tọ́mọ ya wá ń sọ pé ńgbà táwọn bùkátà sáwọn èèyàn lórí nǹkan yẹn kọ́dà táwọn bá ní 25 million naira lọ́wọ́ apá owó yẹn ò ká ń táwọn fẹ́ ṣe ń gbà yẹn ẹni fọlọ́ntí ara ẹ̀ ó dẹ̀ dúró ó dẹ̀ dúró tí àwọn ó dẹ̀ tún kọ́ àwọn èèyàn mọ́ra tó fi bá àwọn ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n ẹni yẹn kì í ṣe mùsùlùmí ọmọ ya wáyé mùsùlùmí tó dúró sámúnà wọn ẹgbẹ́ ti wá rí gbé kì í ṣọ̀rọ̀ dúkọ̀ kì méjì ẹrù ọlọ́run yẹn òun náà wá ní pé látọ̀dọ̀ yìí mr lágbájá you are expecting so so a month wọ́n dẹ̀ kó náà wọ́n tàbí gbogbo àyàn ńlá látọ̀ náà mọ̀ òṣèré rí strategy tán ara yẹn fi make ó kọjá sí sọ ọ̀dọ̀ wa gbogbo àwọn tó náà wá mọ̀ wá consult ọmọ ya wa <laughs> ẹ̀rọ a tó ti gbọ́n tí wọ́n sọ yé ọmọ yàyà wá ní ìlà tí wọ́n wá kọ́nsọ́tì àwọn alásùmọ̀ wọn àti wọ́n ha ṣá àwọn dẹ̀ lè dá owó sírù bí ìṣá àbáwọn lè dá ah, na wà nílẹ̀ tí wọ́n pè tí wọ́n bèèrè bèèrè lọ́wọ́ ẹni dáadáa gan lẹ́ni ẹ ṣe sáwọn gba ìrún tó ń bèèrè nìsín tó kì ní lẹ́gbẹ̀ẹ́ tó ṣe fáwọn gba ìrún níbẹ̀ ni bó ṣe lè hùn kórí ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan <laughs> kò sí justification fún tẹ́fẹ́ ṣe yẹn à ẹ̀ lè ṣe o ẹ wá dúró dìgbà tó bá fẹ́ fọmọ fọ́kọ àbí tọmọ rẹ̀ kan bá bímọ irú owó yẹn wá fi ṣe nǹkan ìyanu kan bóyá wá fi ra oúnjẹ rẹpẹtẹ drinks rẹpẹtẹ ẹ fi sọpọ́tì ìyàwó ẹ fi sọpọ́tì ìkómọ ẹ̀kú nǹkan ìyẹn ní ìsinmi ṣẹlẹ̀ sáà a lè ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ẹ̀hẹ́n eré yẹn lẹ́ lè ṣe o ṣùgbọ́n láti mú owó lápò mùsùlùmí kó wá lọ fi kọ́bi tí wọ́n ti ń pè nǹkan àmì ìlọ́lọ́hun ìyẹn dára ọ̀yàn rogo a lè ràn wọ́n lọ́wọ́ lórí nǹkan àmì ṣùgbọ́n tó bá ti ní ṣe pẹ̀lú tó ti ń papọ̀ mọ́ ìfẹ́ ìfẹ́ máa pè wá lọ síbi ká máa bá wa ká máa lo personality wa àbí lo tọ́lọ̀ ṣe ní rísíkò fún wa láti fi ṣègbélárugẹ fún pípín nǹkan mí lọ́lọ́run táwọn gbàgbọ́ nínú ẹ̀ haram ni àwọ̀rọ̀ ṣeré yẹn àwọ̀rọ̀ ṣeré yẹn wọ́n dẹ̀ fún wa ní àyà ìtòfi jẹ́ káwọn palẹ̀ ṣe dáadáa sí wọn ní ọlọ́run sọ pé àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kójọ ilé tí a bára wa sọ lónìí kó má ṣe ń gbọ́dẹ̀ jàgbó fàtà sọ àti àwọn náà ti yà gbọ́ bí náà ni a máa dédúró a tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ insha Allah aqulu ma tasma'una subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh